Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ilá ìsẹ̀mí ìlàlí mínà ṣaitọ́lù rọ̀jìm. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. Súnmọ̀ sọ̀láàtù wa sàlámù ala Rasulillah. Àti ẹ̀yin ará alé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al èyí tí ilé ẹ̀kọ́ muslim group of schools fọ́kalẹ̀ sí àdúgbò muslim ìtẹ́lẹ́dùn ìdí òdì tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masala road ajibola street ní ìlú ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kún ṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágàtọ́ àwọn alọ́mnà iléèwé yìí àtàwọn míì tí wọn ò tiẹ̀ lọ́mọ iléèwé wa táwọn náà láwọn náà dá sí sí ọlọ́run bá ń ṣe yìí ọlọ́run já jọ sórí ire ayé àtijọ́ ọ̀gbìnrin àlùkìyàmọ̀ bí a ṣe ń bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́ forty forty seven tó ń tẹ̀síwájú yìí ọlọ́run já sórí ire ayé àtọ̀run ń bẹ̀rù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa nurudeen abdulwaris tí yóò kà fún wa. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم أهو أه رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعزة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكمل العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون Ọlọ́run bá ní fún àwọn ọmọ yìí ní àlùbáríkà tí ó pọ̀ àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n jẹ́ káwọn ọmọ yóò gbàgbé ìmọ̀láìláì o, jẹ́ káwọn òbí wọn náà jèrè wọn Ọlọ́run. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa mìíràn abdulkudus mansour ọkà hadithi fún wa. abi hurairah radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qala man sama ramadan imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري Translation Abu Hurairah may Allah be pleased with him That we said that Allah's messenger, Allah's blessing and peace be upon him said, whoever fasts Ramadan with faith and seeking his reward from Allah, all his future sins will be forgiven. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. The Hadith teaches that fasting persons who believe in oneness of Allah will have their past sins forgiven. Ramadan fast should be observed with sincere faith in Allah and seeking his reward from him. Fantabulous reward awaits fasting persons. Hello, wọ́n dá àwọn ọmọ ẹ̀gbọ́n àgbé ìmọ̀ o àtọ́lẹ́nì kọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run eléyìí ni episode two apá kejì ìdánilẹ́kọ̀ọ́ tá a fi sí rọmọbọ́n rédíò program wa lọ́dún yìí tá a pè ní rọmọbọ́n sharul baraka àti rọmọbọ́n the month of blessings abẹ́lọ́n gbogbo àwọn oore ìbùkún tó ń bẹ nínú oṣù ọlọ́run mọ́jú òfin ẹnìkọ̀ọ̀kan wa rú o jẹmọ́ tó wá rí bẹ́ẹ̀ ibi tá a dúró sí lánàá òun ni ọ̀rọ̀ ìjábàtú dáwà ara oore ìbùkún tí ń bẹ nínú rọ̀mọ̀dán náà òun ni gbígbàdúà òsìjọ́ tí mùsùlùmí bẹ lọ́hùn tọ́lọ̀ yìí gbàdúà òsìgbà tá a bẹ lọ́hùn tọ́lọ̀ yìí gbàdúà kódà wọn bẹ nínú àdíìsì pé òru ojoojúmọ́ ìdá kẹta tó ẹ́ǹdì lóru tá a bá kó òru sí mẹ́ta ìdá kẹta ọlọ́run fúnra ẹ̀ mọ́ ń wá sánmọ̀ ilé ayé tí yóò máa ní ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run kí n fún kò sì jẹ́ tọ́lọ̀ yìí gbàdúrà kò sásìkò tọ́lọ̀ yìí gbàdúrà ṣùgbọ́n gbígbà àdúrà ní rọ̀mọ́dọ́ọ̀nù ọlọ́run lọ́mọ iye ìgbà tá a lè multiply rẹ̀ dà gbígbà àdúrà tọ́já sí wípé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n wá ń ṣàlàyé ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ lọ mọ̀tí tí rọ̀mọ̀dán náà ti tayín láyé aróore tó wà ń bẹ̀ òun ni bíbá àdúrà ọ̀nà àkọ́kọ́ ẹ jì lóru ẹ ṣe náà fílà fọlọ́ ẹ jẹ sàárì àsìkò gbígbà àdúrà lélẹ́yìí nígbà ẹ bá ṣe náà fílà aláwọn tí wọ́n mọ kùnú òtún ká wọ́n ó tún ka kùnú òtún kùnúùtù yìí à ń tọrọ orí ayé àtòrí ọ̀run bẹ̀yìn yàtọ̀ sí ìhùn atọ́kọ̀dí gbogbo náà fílà atúláwọn gbóná míì bá a fẹ́ ti tọrọ orí ayé àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kò tiẹ̀ mọ gbóná míì máa sọ Yorùbá kò sí èdè tọ́lọ́run gbọ́ gbígbàdúrà kan wà lóru Ramadan ẹlẹ́kejì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n di olúwa pé iná lè sọ ìm ẹ̀ńdà fitiri yìí dáwà tàn láṣùrọ̀ jù mùsùlùmí tó dáwẹ̀ lásìkò tó fẹ́ ṣe ìtọ́ tó fẹ́ sínú yẹn nígbà tó rùn bá wò ń rọlẹ̀ àfárá ń tẹ́fẹ́ ni pé ọ̀ọ́yá afúnrawọ́ sọ́lọ̀ kódà ń bẹ nínú àwọn sálàf mọ́sálásí lòórùn máa ń wọ̀ bá wọn wọ́n máa tìláwà Qur'an wọ́n máa ṣe onírànràn àbùkár lẹ́ni tí ń bọ́ lọ ń sọ̀rọ̀ ara àbùkúrè àdúrà máa gbà nígbà táwa mùsùlùmí tá a bá tún tú ẹnu wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àbùkù ńláre ẹjẹ́ àṣẹ kíkó fa gbígbà àdúrà yìí abẹ́lọ́n gbogbo ń tá a bá sọ ṣáájú Ramadan tí ò tí ì fi lé wa lọ́wọ́ ọlọ́run bá ní sáyẹ̀nsì nínú Ramadan náà yìí ẹ̀yẹ rúgbẹ́ ọlọ́run Ramadan ṣáàrù ìbàràkà àmì Ramadan náà fẹ́ oṣù tó kún fún ìbùkún ńlá ni nínú àwọn ìbùkún ara ẹ̀ ni pé ìwé ìtọ́sọ́nà ìwé ìmọ̀nà manual constitution gbogbo ayé tí í ṣe Quran inú Ramadan ìlọ́lọ́run tó sọ kalẹ̀ ah ọlọ́run àmàdùkẹ́ o ìwé ẹ̀ láyà pàkẹ́kọ̀ọ́ wákà lóru èní pé ṣáàrù Ramadan alẹ́bí uzula fi Qur'an. jama ìbùkún wo ló tó Qur'an ẹni tí Qur'an ìbá ti lè kó òun ayé rẹ̀ gbogbo rẹ̀ ayé àtọ̀run ti kó òun ayé ẹ̀ ẹni tí Qur'an ìbá ṣèwé ìmọ̀nà fún oore ti kó lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó fojú yẹpẹrẹ Qur'an ẹni yẹpẹrẹ ní ọ̀jẹ̀ ní ọgbà ànámọ̀ ẹni tó ní Qur'an ò tó nǹkan ẹ̀yin ẹjẹ́ ọkọ̀ lẹ́tà sọ́lọ́hún ó lọ́n bá dá lóun lẹ́tà rẹ̀ yọ́ mọ̀ pé ìwé bíi Kùránì òsì ọba ayé kò sì ní sí àsára àbùkún ni ìyẹn ló fà ń gbà bá débi àwọn iṣẹ́ eré tọ́fẹ́ ká mọ̀ ṣe nù Ramadan á sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ó ń bẹ nínú àwọn sálàf bí ìmọ̀ọ́mù wa Màlìkì ọlọ́mùbá ni wọ́n ní tí Ramadan bá ti dé báyìí ìmọ̀ọ́mù wa lè tìlà wà wọ́n ní rọ̀mọ̀dán lọ́dọ̀ ọ̀tà wọn o táwọn ọmọ fi ka kùránì ni wá ìtọ̀ àmù tọ̀ à àti mímọ fáwọn èèyàn ló ń jẹ ìmọ̀mọ̀ màlìkì tí wọ́n sọ nífẹ̀ẹ́ ká máa káwọn èèyàn láti fíkíwù tó káwẹ̀ bá dé láì tìláwà kórósù ìgan ni wọ́n sọ kalẹ̀ ara àbùkù ti bẹ́ẹ̀ mi ẹ̀yẹ rúfin ọlọ́run ìbùkún rọ̀mọ̀dán náà ọ̀mọ̀ bí ó bá forí jì ẹsẹ̀ àwọn ti ṣẹ̀ kẹ́rù ń sọ́lọ̀ forí báyìí sáàrí ọlọ́run ọlọ́run ń orí nínú nínú abú wa Muhammad sallallahu alayhi wa nínú àdíìsì tí wọ́n mú wa Bukhari tí wọn gbà wá fún wa ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń di wa pé mọ̀nsọ́nà rọ̀mọ̀bọ́nà ìmọ̀nà wáhásì sáábà rúfìrọ̀ láwùú máa takọ́ dámà mi dáàbì ẹ̀yẹ rúfẹ́ ọlọ́run àmọ̀ kú oríire o àmọ̀ kú oríire o àmọ̀ kú oríire o ṣùgbọ́n kó oríire o tó jẹ́ tiwa ẹgbọ́n bá nàbí sọ. ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n lẹ́ni tó bá gbá àwẹ̀ rọ̀mọ̀bọ́nà ìmọ̀nà lẹ́ni tí ìgbàgbọ́ òdodo rẹ̀ múnádóko àṣewọ̀ tí mọ́ọ́nì rẹ̀ ń ṣe ségesège o lè mọ́ọ̀rì gbogbo ń tà ń sọ yìí nínú ààwẹ̀ o lẹ́ni tó nígbàgbọ́ òdodo tọ́lọ̀ ń lọba tó tó pààyàn láṣẹ tí èèyàn ṣe bẹ́ẹ̀ ni ìtọ́ agbẹ́gbẹ́ ká bọ́ọ̀nù kọ̀rọ̀ ká máa jẹun ká máa mọ̀mẹ́ ṣùgbọ́n náà rí wa ń bẹ̀ ẹni tó gbà péjọ kan ń bẹ yẹ́wò mọ̀ yẹ kú mọ̀ náà sùn lè rọ́bì làálà ọjọ́ sábẹ̀ ọlọ́run nìkan lọ́ba tó lè san èèyàn lẹ́san torí pé àsọ́wọ́mù lí wàhálà àdìsí ìbí nínú àdìsí kúdúsí èmi ọlọ́run nìkan ni mo ní ààwẹ̀ èmi náà mọ dẹ̀mọ́tẹ́sán rẹ̀ ṣoṣo tí máa san àwọn tó bá gbà ẹ bá wá gbàwẹ̀ ó nígbà tó èdè lórí ọlọ́run ó tún rẹ̀ kan tọ́lọ̀ nìkan ní ọ̀sẹ̀ òun lẹ́san tó bá di jẹ́ ọ̀gbẹ́dẹ wọ́n wà àforíjì yóò wà dọmọ tuntun àṣẹ oṣù táàtù sọmọ tuntun rèé ìbùkún wo ló tó eléyìí oríire wo ló tó eléyìí kátó dẹni ọlọ́run ọlọ́run mọ̀já sóríire ní ìparí ìbùkún ó wà nínú rọmọtọ́nù ìwọ̀nba táwa sọnù ó tún kọ àwọn míì ṣùgbọ́n bàbá tá a sọnù ẹ́písọ́ọ̀dù méjì orí nǹkan afẹ́sọ lọ́dún ìtọ́ òun náà ni láìlátú lọ́kọ̀ọ́dẹ̀ láìlátú alọ́kọ̀dì bọ́mọ̀ àmọ́ àti sọ́wọ́ ẹ̀yìn tá a bá sọ wípé kí ni oore tí ń bẹ́nu Ramadan àwa ní kọ̀kọ́já sísọ̀kalẹ̀ kùránì àti láìlátùlù kọ́dì wà láìwó tó wa tó wá sọ pé kọ́dà àlùbáríkà wo ìbùkún wo ní bẹ́nu Ramadan àwa ní méjì náà ni kí la lákọ̀ọ́kọ́ nùzúlù kùránì ẹlẹ́ẹ̀kejì láìlátùlù kọ́dì ó kọ́ ìyókù tí mo sọ tá a sọ pé àti ẹ̀rí gan méjì làwa rí ó ilo alọ́dọ̀ ọlọ́run kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ láìlọ́tùlù kọ́dírì yìí sí fúrọ́kù kú lu hakeem ah láàyè láàyè lọ́la àdúgbò fọlọ́n o òru yìí ni wọ́n lọ yí kádàrà àpò òru àfòyàn òru láti ń ń tọ́ba já sí olórí ibú lóko o kọ́ ọ tó bá jẹ́ pé mú àwọn olóríire láyé àtọ̀run ló kọ wáwà ọlọ́run bá ní ṣẹlẹ̀ lẹ́ ń bẹ́ o mọ́jọ wọn ló kọ àwọn olórí ibú o tó bá jọ sí para àwọn tí jẹ ẹ̀mú wọn ọmọ nira ló kọ wá bá wà ọlọ́run bá ní ti para àwọn tí jẹ ẹ̀mú wọn ọmọ rọrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. làìlátù ní kọ́dírì òru adìyí ni ìtọ́lọ̀ ní kẹ́rù mìíràn fi ṣà gbogbo nǹkan padà ní dáadáa ọlọ́run jẹ́ àsìkò gẹ́gẹ́ lákìlì kọ́ dírí o wọ́n bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ìwọ̀n bá tá a sọ ìtò láwọn ìbùkún tó ń bẹ nínú Ramadan ọlọ́run jẹ́ àṣe ikú gẹ́rẹ́ o ilé ẹ̀kọ́ mọ̀fín púpọ̀ schools wọ́n ní ká bá kéde fún gbogbo ayé pé annual Ramadan lecture wa eléyìí tá a máa ń ṣe ti jẹ́ra fourteen forty seven yóò wáyé ẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekè nílé ẹ̀kọ́ wa ìtọ́wà ní Ajibola Street Muslim Masfala Road níbi táwọn dókítà wa Yunus Bọ́lágadé Karachi provost Imam Maliki College Ẹ̀gẹ̀dẹ̀ nílùú Ìbàdàn tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ ní Saturday February twenty eight láago mẹ́wàá àárọ̀ gbogbo ayé la pè a ó máa retí yín abẹ́lẹ́ ń gbé àforí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbìn ìdàkìyàmọ́ títí òru ọ̀la bá máa pàdé. بمعينة الإسلام رشيد هاشم أبو أنس السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته